ولا Yes. bá lòun jọba ọba díwájú ọlọ́run ọba Tọla láàárẹ̀ ga yọ̀ wálẹ̀ ọlọ́run ọba mi ọba rẹ òun lọ́ba láyé ọba gbogbo ayé ọba gbogbo ẹ̀dá òun náà tún ní ọba tọrún òun lọ́wọ́ dá wà wálé ayé yìí ìgbà wa bàbá wa àti wa ọba sọ̀rọ̀ kalẹ̀ nínú اهبطا منها جميعا اهبطا منها جميعا بعضكم لبعض عدو عدو لبعض عدو ẹ máa lọ ẹ̀yin méjèèjì ẹ bọ́ sórí ilẹ̀ ayé ẹ lọ máa bára yín ṣọ̀tá ń bẹ fa imma ya'tiyannakum minni tí màná bá wá dé látọ̀dọ̀ mi fámàní tábà àhùdá yàfàlá yàbò ẹjọ́ bá tẹ̀lé màná tí ń bọ̀ látọ̀dọ̀ mi ọlọ́run ọba láyọ̀ nílò kò ní sọnù wàlá yàṣọ̀ orí bóòsì ní jẹ̀tì kí wá ní ìmọ̀nà tí ń bọ̀ látọ̀dọ̀ ọlọ́run tó ṣe wípé ẹni ó bá tẹ̀lé láyà gbé lò wà láyà ọlọ́run ní mímọ̀ àti yan sọ̀rọ̀ ọlọ́run ti ní porí ibu ń tiwa kí ni ìmànà eléyìí tó jẹ́ tọ́lọ́run ọmọ ọba tó láàrẹ́ ga tọ́lọ́run ní ń bọ̀ tó ní wípé ẹni ó bá tẹ̀lé láyà gbé lò kò ní sọnù wà láyà sọ̀rọ̀ orí ibu sì ní jẹ́ tiẹ̀ ọlọ́run jẹ́ nìkan nù wọ́ sọnù àní sórí ewu kí ni nǹkan náà nǹkan náà ni wípé ọlọ́run bá ní a máa lọ ilé ayé kò fẹ́ kò fi wálẹ̀ lásán ní ìlàrè ìlàrè ó ń gbé àwọn ìránṣẹ́ dìde àwọn ìránṣẹ́ tó wá ń gbé ka tó ń gbé dìde yìí ó ń sọ tíra kalẹ̀ fún wọn. ìmọ̀nà anú àwọn tíra yìí òun gẹ́gẹ́ ni ìmọ̀nà àtọ̀dọ̀ ọlọ́run òun lè yá bá tẹ̀lé tí kìí fi sọ̀rọ̀ òun lè yá bá tẹ̀lé tí kò fi ní sórí burúkú ìyẹn lọ́lọ́run bá fi wá jẹ́ kí a mọ àánú lórí wa pẹ̀lú wípé àwọn tó gbélé ayé kódà síwájú kánibà Muhammad sallallahu wa sallam kó tó dé ọlọ́run àbò òfin wọn á lẹ̀ ìmọ̀nà rẹ̀ tó lòun ọmọ àfi ránṣẹ́ tó bá di ẹni ó bá tẹ̀lé òní sórí burúkú ọlọ́run ọba ọba tó láàrin kan ó sọ̀kalẹ̀ ránṣẹ́ sí wọn ìyẹn lọ́gbà lérò nígbà tó ní wà lákọ́dẹ̀ átàyìn náà ولقد آتينا موسى الكتاب ولقد آتينا موسى الكتاب ولقد آتينا ولقد ولقد آتينا موسى الكتاب ولقد آتينا موسى الكتاب ولقد آتينا موسى الكتاب قالوا dájúdájú lójú wa lámà yìí pé ní èdè lárúbáwá táwa ti rí kọ́ dí iṣẹ́ kí ni wọ́n ṣe iṣẹ́ kí ni àárín tí ìsọ̀ṣẹ́ ti wọ́n ṣe ẹ̀ ṣe bí ọmọ ilé kéwù àwọn àbí ẹni pé fíìlì wò lọ tẹ̀lé ẹ ti wá ń sọ ẹ létí ìsọ̀tún ẹ ti mọ fíìlì lọ tẹ̀lé àwọn àwọn onígbẹ́ fíìlì wò lọ tẹ̀lé tó bá yẹ pé fíìlì tó tẹ̀lé mọ̀dọ́rí nìyí ó ní ìtumọ̀ mẹ́ta bẹ́ẹ̀ náà ẹ̀rọ ẹ̀kọ́ kí lálá àkọ́ ìjà sáré sùmùrọ́jà kí lálá àkọ́kọ́ tẹ̀kísìr kí lálá kejì tẹ̀kílìr kí lálá kẹta tahqiq tahqiq tahqiq náà bẹ́ẹ̀ ní ìtumọ̀ mọ̀dọ́rì wọ́n wà bẹ́ẹ̀ o tahqiq qad ya'lamu Allahu al-mu'awwiqina minkum kìí ṣe tẹ̀síl kìí ṣe tẹ̀síl azà tàkìr ṣùgbọ́n tó bá wá ṣe pé fìlì máa dé òun ló tẹ̀lé wà máa ní àyè àfàálì máa wà máa ní àyè àfàálì máa bá ó yà máa kọ́ débú níyà la ilaha illallah wà máa ní àyè àfàálì máa.

Ah, ọlọ́run ṣàánú wa o àkọ́jọ́ àgbé lè bíbí jẹ́ ẹ̀bá ní kùrà àti rẹ́sì rẹ́sì sínú ó yá àwọn tí wọ́n sẹ̀pọ̀ ni. wà á máa bí àlìmọ̀ wọlé mú níyà. ọ̀yà parí ẹ̀. wà á máa bí àlìmọ̀. kéré kéré ọlọ́run ṣàánú wa kàmọ́ bá bá lọ́wọ́ ná fíìlì wò lọ́wọ́ àtẹ̀lé tálíbà mọ́ pàtàkì tọ́nà sọ́ndì irú fíìlì wò ní fíìlì wò ní máa rí tí máa jí bá wá tẹ̀lé báyìí a ní ìtumọ̀ méjì kí nǹkan ها نسيت نسيت تقريب تقريب ẹ máa ṣe mọ̀rọ́jà akéwò ẹ̀yìn àfá àfáàtò yẹn jẹ kọ́kọ́ bì ní náà wọ́n làkọ́lẹ̀ àtàyè náà mú sàlìkítàbọ̀ wọ́n làkọ́lẹ̀ àtàyè náà ọlọ́ni dájúdájú tàkíkù ni ẹ dájúdájú ọ wá fi àwọn nǹkan mẹ́ta ó fi kàn pa tàbí ká ní mẹ́rin ó fi láàmù kàn pa láàmù ìfìdá àtọ́nkì láàmù tàkì tí wọ́n pè ní láàmù tẹ̀wọ̀tẹ́ àti ilẹ̀ pọ́sà ó fi kàn pa ó di mélòó ó di ní ó fi ìbúra ó fi kàn pa ó di mélòó ó di méjì ó fi kọ́ dí ó fi kàn pa ó di mélòó ó fi jumla ismiya rárá dóòlà fi ilé àlélẹ̀ mẹ́ta ni. wọ́n làkọ̀dé àtàyínà mọ́sálíkì táàbù. wọ́n làkọ̀dé àtàyínà mọ́sálíkì táàbù. ọlọ́ọ̀ni dájúdájú àwọn ọlọ́wọ́n ọba kí ló dé tí ń fi ń kàn pa sẹ́nìkan ń bẹ tí ó sọ pọ́lọ̀ nǹkan ló fà lẹ́bùn santira ṣùgbọ́n ní tọ́ bá mú ọlọ́wọ́n ọba kàn ó yẹ ká wòye pé kí ló dé ó yẹ ká kẹ́fìn kankan ń bẹ̀ téèyàn bá wo ara tí ọlọ́run ọba àtàṣírí tó tú fún wa nípa àwọn ọmọ Ísírẹ́lì nípa orí kunkun wọn sọ́lọ̀ orí kunkun wọn sí àṣẹ ọlọ́run agídí wọn láti tẹ̀lé tó ọlọ́run ọba ọba tó láàrin gà yóò mọ̀ òkú sọ́lọ́run ọ̀sán tí a kalẹ̀ fún abọ́lọ́run bò tí ẹ̀ sí wọn ni bóyá tíra dé kò sẹ́ni tí ó ṣàlàyé rẹ̀ fún wọn abẹ́ tí ń jíṣẹ́ fún wọn wá wàá mú tíra lọ́wọ́ àbí kí ló fà dọ́rọ̀ wọn bìnrin ilé tó wà ọ̀rọ̀ ni wọ́n sọnù fún orí àti ẹ̀mí ara wọn ni àfi lẹ́ni tí ó máa tara torí kí tọ́mọ ènìyàn bá délé ayé tí ọ̀bá rẹ ni tí ọ̀bá rí mọ̀nà látọ̀dọ̀ ọlọ́run yóò tẹ ara rà قل دعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا قل دعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله ونرد على الذي استهوته الشياطين في الأرض حيران كالذي كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه له أصحاب يدعونه إلى الهدى قل إن هدى الله tàbá ní ká wọnú àyà yẹn lọ yóò mú wa kó omi tá a wà ṣùgbọ́n àyà yẹn ó ṣe àyà tá a fẹ́ tu àkéyìí tá a fẹ́ pa wá àyà yẹn ti tu téèyàn bá wálé ayé yìí tí kì í bá ṣe ìmọ̀nà tọ́lọ́wọ́n ọba ló mọ́ èṣù tàlìjànú náà máa fààyàn pé kí ọmọ àbọ̀ wá sọ́dọ̀ àwọn ènìyàn kó pa àwọn ọmọ àjú ọlọ́run fún àwọn náà máa pè ọmọ àbọ̀ ó ní mọ̀ ètò ọlọ́run ọbọ̀ wá fẹ́ jẹ́ kálà máa rí wọ́ dàrú àwọn jẹ́ bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ti tó láti gáìdì èèyàn wọ́n fẹ́ bá ọlọ́run jẹ́ wá gbé wa lórí pé kí ni làákàyè ń fún wa kí ni wa ń fún wa kí la kà lórí íńtánẹ́ẹ̀tì kí ni mo rí lórí fóònù kí ni wọ́n sẹ́ndì sí ní gúrúùpù rárá ọlọ́ọ̀ ní àwọn ọmọ Israel anábìta aran sí wọn ni Musa a ní ọlọ́mọ pàálọ́ fún wọn walaqad atayna ọlọ́ọ̀ ní anábìwa Musa ta aran sí wọn èyí tí ó fi fi wọn mánà onítìrọ ọlọ́run ẹ dákun ẹjá kẹ́kọ̀ọ́ kan mẹ́rin ẹ̀kọ́ kan bẹ́mẹ̀ tó ní agbára anábì Mùsá irú èèyàn irú èèyàn wò ọlọ́run ọlọ́run wá sáwọn pé kí ọ lọ jíṣẹ́ ìgbà tó tó wá fẹ́ lọ jíṣẹ́ pẹ̀lú kọjá nábì ó tún wá gbé tí a lè lọ pé jíṣẹ́ tó máa jẹ́ ní tó bá wà síbẹ̀síbẹ̀ ọlọ́run ọba òfin ilẹ̀ pé lọ́ọ́ máa gáìdì àwọn èèyàn fún ara rẹ pẹ̀lú jíjó lódodo rẹ pẹ̀lú jíjó èèyàn rẹ ọlọ́run tó wá gbé tí a lè lọ tó yẹ pé tíra yẹn òun kọ́ ló ní ọlọ́run ọba ló ní وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين اللهم ọba tó láàrẹ́ ga ó ní kàtàbí náà làwọn fi àlèwà nínú àwọn wàhálà ó ní akọ min kulli shay'in maw'izah wáàsí wáàsí tí ó máa ṣe ọlọ́run la kọ fún un bí mo wà lónìí tí mo dín ra bẹ́ẹ̀ náà ẹ à ìjọ táwọn níbi ìfẹ́ ṣe jẹ́ láwọn nù wọ́n ní kọ́ máa lọ àwọn kan wá dúró tẹ̀ wọ́n là ànábì ò lọ ọlọ́run wá sọ fún ànábì pé kọ́ káyà sí ìlú wọn bó ṣe káyà sí ìlú wọn báyìí gbogbo wọn kan sùn lọ ni ọlọ́run sọ fún ànábì kọ́ káyà sí ìlú wọn ọlọ́run fún kọ́ ah, wọn nínú ọlẹ́yìn ni ó lẹ́yìn lásàrì lónìí lónìí lónìí o lónìí o ọlọ́ni ká níbi ọkọ sí ìlú kéèyàn mú ẹmọ ẹmọ parọ́ mọ́lọ̀ ní tí ó sinú àlùkò ní tí ó sinú ọlọ́ni ya ká sí ìlú wa bó ṣe ká sí ìlú wa ni wọ́n ẹ ẹ báyìí rí inú tí ọmọ olórí ọ̀rọ̀ ni o àwọn kẹ́kẹ́ ń bẹ kù sínú tí àwọn alárọ́wá tí ìrọ̀mọ́ áfíríkà ni mo wà kò sínú alukurani kò sínú hadith ṣùgbọ́n àwọn ọmọ áfíríkà ni wọ́n mọ ọdún tí àtàwọn ó ṣe táwọn fi wá nǹkan jẹ irun tí ọba tí wọ́n fi wá nǹkan jẹ náà wọ́n kọ́ ọ́nù ẹ̀ ọlọ́run rán musa ń ṣẹ́ musa tó ránṣẹ́ olódodo ni ẹni tó ṣe fọkàn tán ni olùbẹ̀rù ọlọ́run ọba ni olùpáyà rẹ̀ ni síbẹ̀síbẹ̀ ó gbé tí àti ìdíṣẹ́ lè lọ lóyún omi tẹ́ bá ti ń gbọ́ wà sí tó bá ti jẹ́ pé tí wọ́n ń sọ fún yín kò sínú àlùkùránì sọ fún pé tíra àwọn olè fi ń bá wa sọ̀rọ̀ àwọn anábìá Muhammad sallallahu alaihi wasallam òun ló dájú náà anábìá ọlọ́ kí ló tọ́lọ́ tó ṣẹ̀ṣẹ̀ sọ àlùkùránì kalẹ̀ bẹ́ẹ̀ sọ pé kọ́ lọ́mọ gáìdì wa pẹ̀lú jíjẹ́ èèyàn dáadáa ẹ̀ òkú ní gáìdì wa síbi kàbí bí tó bá dà bẹ́ẹ̀ náà ẹ̀bẹ̀ kọ́ ọlọ́run tó wá mọ̀mọ́ sọ tí a kalẹ̀ fún tọ́lọ́run bá lè máa sọ tíra kalẹ̀ fáwọn òjíṣẹ́ wípé má sọ̀rọ̀ tiẹ̀ o ọ̀rọ̀ tèmi ni ọmọ àṣà má ṣe wáàsí ti rẹ wáàsí ti ń bẹ nínú mi tíra mi ni ọmọ àṣẹ gbogbo àfáà tó bá lóun ti ṣe àwọn ànábì ọlọ́run tí ọba ti fi ti ń bẹ náà kọ́ra ní sọ̀rọ̀ wọ́n fẹ́ sọ àwọn èèyàn nù torí olórin ìyádùn nìyá ìyádùn níyẹn àwọn èèyàn náà wọ́n ti níyẹn. wọn ó sì ṣe yàdúníyà tí ojú awé ojú fara késẹ̀tì kó sì fi tán yàdúníyà bí wọn bá káyà kúrò ní wọn ò ní tu ẹ lọ dọ̀ gba àwọn àṣìṣe wọn gbọ wọn à ní káyà kúrò ní kan tu ó tù orin orin wọn máa tú orin yàtọ̀ sí alukur'ani o èèyàn máa ń fi orin tó bá bá làákà ìmú gbé alukur'ani lẹ́sẹ̀ tó bá bá làákà ìmú kì í ṣe eléyìí tó bá bá làákà ìmú ń bẹ́ẹ̀ ní tí mùsùlùmí fi ń sọ̀rọ̀ tí fi ń sòdodo ní tí mùsùlùmí olólù ẹlẹ́kùnmi sì wáyé kọ̀rọ̀ áá ní ní máa ṣọ̀rọ̀ látùn. ìlàlẹ́ hadith wa العلم ما كان فيه العلم ما كان فيه قال حدثنا وما سوى ذاك وسواس الشياطين وما سوى ذاك وسواس الشياطين nínú àwọn orin jábì tí símọ̀ mùsàáfì inú ọ̀nà kúlù lẹ́wọ̀n àtẹlẹyìn tẹ nǹkan sùkú àtẹlẹyìn tẹ nǹkan lágbọlé àtẹlẹyìn tẹ nǹkan àwọn ọmọ ṣèwá ní mọ ààrẹ ìmọ̀ ẹ máa wo ẹ máa wo ẹgbọ́n nǹkan tó sọ dáadáa ẹ dàpọ̀ ẹ̀yà tí ilẹ̀ yóò yẹ ojú ẹ̀yìn tẹ ẹ mọ máàtì dáadáa àtàwọn jẹ́ ń kọ́lé àtàwọn jẹ́ ń tẹ ojú ẹ̀ ó ní gbogbo òmò tó bá yàtọ̀ sálù Kùránì màṣígọ́là tó yóò kẹ́ kọ́ ìrojú báyìí lásán tó bá ń wọ̀ kí gíráfù míì tó fẹ́ ṣe gíráfù tó bá mọ gíráfù dáadáa nígbà wọn tún gbé máàtì kalẹ̀ tán wọ́n tún ní kan fọ́dà ó tún fọ́dà abstract tún wà ó parí ó wà wú òkè títí wọn tí wọn bá gbé gíráfù mi wà báyìí mo ní wo tó ní gíráfù nígbà tẹ ẹ pọ ní ebi ẹ máa ń ebi ẹ kẹsẹ máa ń dùn yẹn ní wọn gbé gíráfù bó lọ ṣe tó ojú àwọn ìwé tó ní ìlú yẹn. gbogbo ọmọ tó bá yàtọ̀ sí Al-Qur'ani. ọlọ́wọ́ onímọ̀ kò sí kùránì lọ́dọ̀ ẹ̀ ọkà pa ìrojú balẹ̀ lásán tó yẹ kí gbogbo wáàsí ti ń ṣe láti bẹ̀rẹ̀ àwẹ̀ ife ń takò sílámù bí ọba takò jáàmù yóò takò rúdù ó sì pẹ̀lẹ̀ láàfà ó sì jẹ́ mùjí ibò dílé kí ṣùgbọ́n ẹ̀ ní rí pé kò ní tú kùránì tó bá máa wá mà tí ò ní ká ìrojú bá tí ó إلى الحديث وعلما بقلب الدين إلا الحديث وعلما بقلب الدين lẹ́yìn Al-Qur'ani àgbọ́yẹ̀ sí lọ́kàn hadith anábà Muhammad sallallahu alaihi wasallam tá bá ti mú hadith ká sì mú àgbọ́yẹ̀ sí ìyẹn ló lè máa mójútó tó ní bísí pẹ̀lú tí ò ní sí ọláǹfààní kẹ́nìkan lóhun nímà kọ́ má lè sọ wípé kọ́ la àjáfà náà kò sí mà lọ́dọ̀ ẹ̀. العلم ما كان فيه قال حدثنا ṣé bí tọ́ bá fẹ́ sọ̀rọ̀ ó lọ́lọ́run bá wí níbo ló ti wí tọ́ bá fẹ́ sọ̀rọ̀ ó lànàbí wí níbo ló ti wí ìgbà tí ọba ti sí ọlọ́run wí ànábì wí ń bẹ̀ kì í sí mà bàmá sí wà bàgà wá sí sí wà sí ó ṣàyà eléyìí tó bá ti yàtọ̀ sí eléyìn ròyìnròyìn èṣù ròyìnròyìn èṣù yóò sì ká ìròyìn tó bá wẹ̀yìn àwọn èèyàn wá mọ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ ju tọ́lọ́wọ́n bá wí lọ àwọn ọmọ wà lọ ilé kéwù wọn ò ní ẹsẹ wà nímọ̀ wọn ò ní mọ̀ kúránì lẹ́yìn yàtọ̀ àti sáwọn wọn wọ́n wà lọ bẹ́ẹ̀ wọ́n jáde dàjí náà wọ́n tún ní mọ̀ gbogbo má dà wọ́n ọkọ̀ wọn ní pálukúránì wọn ò ní mà kí wọn ò ní mà tó àwọn náà làwọn èèyàn wá gbà kí wọ́n lọ lé kí wọ́n wá gbé tàbísírù wá gbé tọ́lọ̀wọ̀ òbí tá náà bí omi ó mọ̀ wá wí fáwọn èèyàn wọ́n tó alùpùpù ní sámẹ́là wọ́n tó sànkárá wọ́n tó sí nǹkan wọ́n làkọ́dé àtẹ́yìnà Musa alìkìtàbà ṣe àrí gbogbo tá a kọ́kọ́ sọ àfiyẹ̀nà àfiyẹ̀nà tẹ́ẹ̀mọ́tí ẹni tó bá ń yẹ̀nà kí ló fẹ́ ṣe àwọn fẹ́ gbàbí ibi tí èèyàn bá fẹ́ gbà kọjá tó bá dí èèyàn wà kọ́kọ́ yẹ̀nà kí èèyàn lè kọjá rọrùn wọ́n ní yẹ̀nà ó ń yẹ ọ̀nà tí ó gbà kọjá ọ ta bá ní ọlọ́run sọ ọmọ tíra kalẹ̀ fún tá a wá ń lọ àtún sọ tíra kalẹ̀ fún kí ló lè tó fi ń fún ṣe bá wọn ànábí ọlọ́run bá wọn lè ṣàṣìṣe kí a ètò tó sọ tí àkàlẹ̀ torí kẹ́ ẹni wọ́n bá fẹ́ bá àyàn sọ̀rọ̀ tó bá fẹ́ darí wọn tó bá fẹ́ gáìdì wọn àfi kó fi tọ́lọ̀ ń sọ kalẹ̀ bá wọn sọ̀rọ̀ tóró nǹkan lọ dá wọn ọlọ́run lọ dá wọn kìí ṣe wọn lọ dá wọn kò sì lè mà wọn bí ẹni ọ dá wọn tó bá lo àdámọ́ ilé ìtọ́lọ́wọ̀n bọba tọ́lá rẹ̀ ga fún níjọ́ mi ò lè sọ àwọn èèyàn

حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة ها وصلنا حقيقة عدالي قلي ما lẹ́tọ̀ọ́ kí òpèrà rẹ̀ lánàbí ọlọ́run òpèrà rẹ̀ lánàbí ọwá ń kọ̀wé yẹn lẹ́nu mélòó lẹ́ti pánu wọn táwọn kẹfẹ́rí mi bá lọ rí wà tí wọ́n ti mọ gbogbo ti mọ gbogbo ẹ kọ́kọ́ pa wọn dáadáa tẹ́kì àwọn tí ó kù nù wọn wọn à ní ronú páwọn tí ẹ fẹ́ ń jà dẹ́gbẹ́dẹ́gbẹ́ pé wọn àwọn ọ̀rẹ́ nìkan connect against it ọlọ́ni ilé ayé ní ń wò yìí kànábì ní bá yóò ìyá ń fẹ́ lé ayé déwà fẹ́ lé ayé kílẹ̀ fẹ́ lẹ́rù sí èyí ò lè dá sí ara yìí sí ṣùgbọ́n wà lọ́ọ̀hún ìrìn ìrìn ọlọ́ni ọ̀run lòun fẹ́ ń tó wọn ọ̀run lọ àti yán àjọjọ pàdé o tó bá rí bẹ́ẹ̀ afúnmúsá ní tíra nítọ́lọ́run fẹ́ jó wa ń bẹ̀ ni wípé èyí sọ pé òun fẹ́ di sí ọlọ́run pẹ̀lú nǹkan mi yàtọ̀ sí tíra ọlọ́run tá a bá ti wá mú tíra tọ́lọ́run bá fún Musa ó ku àlàyé tí Musa bá ṣe lórí tí àwọn ní ẹ̀la máa ń pè súnmù tí wọ́n bá ti ń súnmù ní nǹkan rẹ̀ ni pé àlàyé tẹ́ni ọlọ́run fi ṣẹ́ rán tó ṣe lórí ntọ́lọ́run fi rán kì í ṣe pé tí ń jẹ́ súnà ni súnà tí ọba ti sọ̀rọ̀ yàn ní tí ó pàtàkì ní tí ó lè ní tí ọlọ́run ní jẹ̀yàn yà tí yàn bá ṣe ń kọ́ eléyẹ táàmù kan nìyẹn lọ́dọ̀ àwọn kan nínú àwọn onímọ̀ táàmù terminology lásán lọ́dọ̀ àwọn kan sì ní eléyìí tó jẹ́ lẹ́rà ni wípé súnà ni àlàyé ń tọ́lọ̀ fi rójíṣẹ́ yìí wa anzalna ilayka dhikra لتبين للناس ما نزل إليهم وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم Ọlọ́run aṣọ súnà kalẹ̀ fún ẹ torí kọ́rọ̀ ló sọ̀nà kalẹ̀ kó lè bá àrọ́ ọlọ́run kó lè jẹ́ pé pẹ̀lú súnà ń tọ́lọ̀ ń sọ kalẹ̀ fáwọn èèyàn tí sàlùkùrá ni ó lè mọ̀ àyàfi ká gbọ́ ń tà ń sọ iye dáadáa láàtò mọ pàtàkì tírọ̀ ti mẹ́lọ wa ìdí tírọ̀ ọlọ́run ọba nìmọ̀ náà wà wàlàkọ́ọ̀dẹ̀ ọlọ́run wá ń kàn ń pa kálíbà pọ̀ sábàdébẹ̀ ká dúró ká ronú kí ló dé ń kàn ń pa kálíbà àrí àṣírí ẹ̀kọ́ ẹ wá mọ̀ wọ́n nígbà wọn bá tẹ̀síwájú ẹ̀ tó rí nǹkan tí ó tó tẹ̀lé. wọ́n lọ kọ̀ ní na náà musa kíkà bàwà kọ́ fáìnà mi bá mi ìbí rúṣùn. ọlọ́run ní afọ ànámi wa musa afọ́ntìrà tíra tí ó fi máa darí àwọn ènìyàn tíra tí ó fi máa júwe ọ̀nà fáwọn ènìyàn tíra tí ó fi máa tí ó fi máa tẹ́gbẹ́ ọ̀nà tó bá ti bẹ̀ yẹ̀ tó bá ti bẹ̀ là tó bá ti bẹ̀ mú wọn gbà ọ̀nà ni gẹ́gẹ́ bá wa ló ń ṣe wá máa sọ fáwọn afá àti máa ń ṣe wáhà sí fún wa kékeré níbi tẹ́ wí ìwé lọ́wọ́ àánú Kùránì hadith wo lọ sọ bẹ́ẹ̀ afá àti ẹ bá sọ fún kíkọ́ lọ́wọ́ àánú Kùránì tó bá ti da gidi ilẹ̀ mọ́ bẹ́ẹ̀yìn mọ́ bẹ́ẹ̀lẹ́yìn lọ́rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ jàlẹ́yìnlù àìráàtì jàlẹ́yìnlù àìráàtì ó ti pààrọ̀ alukurani márùn yàn lọ́wọ́ ọlọ́ọ̀lọ́mọ iye jàlẹ́yìnlù tẹ́lómi ti kàn yá yẹpọ̀ páyà alukurani ṣùgbọ́n jàlẹ́yìnlù àìráàtì kíni wọn nù gbogbo àwọn alálàáfà àti ọmọ nínú alukurani ju yàsín lọ ìdáwákà wọn àlebà alukurani báyìí sọ̀rọ̀ bí a bá ti wá bá yín sọ̀rọ̀ tí wọ́n lọ́lọ́run tó fi sọ bí ọ wà fún ọ ọlọ́run bù wọ́n láti rí wọ́n owó kọ́ ra lóbùkù rà ọ wà lọ wò pé ṣé tùmọ̀ tó sọ nsọ bá ń tí lóbùkù ní tù torí ó tó lè fún ọba irú àjò wo irú ló ní àṣẹ ìmọ̀ ló ti sọ tàbá ah, ti jẹ́ fún wọn àkọ́bẹ̀ mi ọba dáadáa ọlá fún Musa ń tíra sáàtì mọ̀túnmọ̀ tọ́lọ̀ wá ń sọ báyìí kí ni ìdí tí fi ń kàn pápọ̀ fún Musa ń tíra kí ni ń tọ́ fẹ́ pàkíyèsí wa sí níbi fúnfún Musa ń tíra kí ni kan náà kí ni gbogbo tí mo sọ látàárọ̀ lórí ọlọ́ kí ni wípé tí ó lọ máa fi báwọn èèyàn sọ̀rọ̀ tí ó fi wọ́n mànà ọlọ́run ọba fún un eléyìí tí ó máa jó yíwa yí pé béèyàn bá fẹ́ fáwọn ènìyàn mọ̀nà kí ni ó máa fi bá sọ̀rọ̀ tí lọ lọ́rùn alukur'an ìta ń sọnù òun ni o kìí ṣe kí a ti dé àti wá dé báyìí káwọn máa sọ̀rọ̀ lọ ẹ̀dọ̀ gbọ́n tá a bá ti rí ọlọ́run á sí àwa irú wa yọ sọ̀rọ̀ ẹ̀tù máa jírí ẹ̀wò àwa ń bí wàlímọ̀ tó wá gbà ó ti pé jù ó sì tó thirty ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga ọlá fún ànábì وقفينا من بعده بالرسل àtúwá mú àwọn ìránṣẹ́ wa míì àtúnfi tẹ̀lé lẹ́yìn àwọn ìránṣẹ́ wa tó tún tẹ̀lé ọlọ́run bọba tó láàrin ga látara àánú pé àfẹ́ fọmọ ẹ̀dẹ́ ènìyàn lẹ̀ kó máa tára rà nù àwọn ọlọ́run àtúnfi wọ́n tẹ̀lé ọ̀yá. وآتينا عيسى ابن مريم البينات Wa وأيدناه بروح القدس ọlọ́run ní Ìsá ọmọ mẹ́ríàmà náà ara na náà ń ṣẹ́ àníkù na kà máa lọ a fún àwọn ẹ̀rí tó a fún Ìsá ọmọ mẹ́ríàmà náà ta tó ránṣẹ́ ṣe mi Ìsá ọmọ mẹ́ríàmà ìbọn náà rà lọ́lọ́run ti ẹ̀gbà dáhùn tó ń bá dáhàrí àwọn gbogbo síbẹ̀síbẹ̀ ọlọ́run tó la tó fún láwọn ẹ̀rí tí ọmọ jẹ́ ń sọ nínú tó tóbi nínú àwọn ẹ̀rí tọ́lọ́run ọba ọba tó láàrẹ́ gẹ́ fún bá a bá kàlọ́ tá a kábọ̀ a gbọ́dọ̀ mọ́ kàlí dìlù yorùbá láyé mi wa tá a bá kàlọ́ a padà mẹ́nu bá wọn bẹ́ẹ̀ ni ayé ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kódà tẹ bá padà sínú àwọn súwárù alukur'an ẹ rí wípé ìjìlù ọmọ ṣáájú kó tó máa ka àwọn bàjẹ́ náà tó àjọkù dìde à ń ṣe nǹkan bẹ́ẹ̀ ayé bẹ́ẹ̀ ìdíkọ́lá lọ́hùn ya ìsá ya ya ìdíkọ́lá lọ́hùn ya mọ́rọ́yámà ìdíkọ́lá tí màláyíká tùjà rẹ̀ ya mọ́rọ́yámà. إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة إن الله يبشرك بكلمة منه المسيح عيسى بن مريم وجيها وجيها في الدنيا والآخرة ومن المقربين ọlọ́run bá ń sọ fún mẹ́ríàmù ìyá ìsá pé ọmọ ń bọ̀ ọmọ tí ń bọ̀ yìí ọmọ pàtàkì ní á padà wá fún ẹ ìgbà tọ́lọ́run bá sọ̀rọ̀ kó fún lọ́mọ tó kí ló fi tẹ̀lé kí ló fi tẹ̀lé áyà yẹn ọlọ́ni ọmọ yóò máa báwọn ènìyàn sọ̀rọ̀ kékeré yóò tún bá wọn sọ̀rọ̀ lágbà ọ̀rọ̀ ọjọ́ mi ènìyàn yóò sì wà nínú àwọn ènìyàn rẹ̀ kí ni Mariam sọ. ọ̀rọ̀ sọ̀rọ̀ di àná àmúhùn ìwádàá ولم يمسسني بشر ó ní bọ̀ ní ìṣẹ́bí máa ọ̀nà abúlọmọ́ gbà wá èmi tọkùnrin ọ̀fọ́ ọba kí yẹn sasẹ́wó gbọ́ lọ́mọ sì wá wá ẹ̀ àwọn mẹ̀lẹ́kà ń sọ fún kí bọ́lọ̀ ń ṣe mọ́ṣẹ̀ ń tó wùnú kí lọ́lọ́ wá fi tẹ̀lé wáyù alẹ́ mọ̀ hó wáyù alẹ́ mọ̀ hó. ọlọ́run bá ní bákan náà ọlọ́run bọ́ kọ isa yọkọ̀ ń tàwọ̀rọ̀ ta ẹ ti máa wọ̀ nǹkan tàwọ̀rọ̀ ta àti musa tó ṣáájú ẹ̀ yọkọ̀ kọ́ mọ̀ ẹ̀ lọ. yọkọ ntira tíra yóò fún lọ́gbọ́n yọkọ̀ ń tàwọ̀rọ̀ wal Injil nígbà tó wá sọ yẹn tán kí tí ẹ máa gbọ́ kí lọ́kọ́kọ́ ṣáájú ọlọ́run bá sọ àwọn tí ọkọ̀ ó ní yóò ọlọ́run ọkọ̀ ìgbàbá wa kan tán wà rọ̀sùn láyé jọ́wọ́ adó díṣẹ́ tí ọlọ́mọ díṣẹ́ fáwọn ọmọ ìṣọ́ yìí kì í tọ́ ọlọ́mọ bá sọ àti fi mọ̀ àníkọ́ lè dé tó kò lọ́yá àwọn àmì tàbí bá ti dápọ̀ àmì àwọn táàmù pariwo àwọn ọlọ́run fẹ́ máa sọ kí mo ti gbé àwọn àmì dé látọ̀dọ̀ ọlọ́run ọ̀yá kí wá láwọn àmì náà àmì àmì àṣẹ ní káwọn ọmọ ayé kí wọ́n máa kòkó wá láti sùkú bẹ́ẹ̀ ní sì mọ ẹyẹ ní sì fẹ́ mi ṣe ẹyẹ ó sì máa fò lọ yípẹ́ àmì ní ayé sábà ṣùgbọ́n kọ́lọ̀ tó máa sọ àwọn àyùn àtàwọn míì tó tún sọ ọ̀dà akọ ìjìlá bí ọ̀dà akọ níta fẹ́ lò ní ẹ tí lọ ọlọ́run ọba ní ká lọ ọmọ dojú wọn làfi ní sọnù wọn làwọn ẹ̀yà kan ní wọn fi ní bíbọ̀ lè kó alẹ́ pàtó ó sì sọ torí táwọn ọ̀jẹ̀ wàlàkọ́dẹ́ atẹ́yìnà musa lè kìtàbà.

lẹ́yìn mọ́ọ́sá kìí ṣe ọ̀kan kí lọ́lọ́wọ́ bá rán wọn fún ìran wọn nítorí kíkọ̀ fẹ́ fi àwọn ènìyàn lẹ̀ lásán ó fẹ́ kí àwọn ìmọ̀nà òdodo kọ́ wá máa bá àwọn ènìyàn látọ̀dọ̀ àwọn tí wọ́n máa sàlàyé ìmọ̀nà fún kí wọ́n má bàa sọ́nù. kí wọ́n má bàa àdọ̀rùn kí wọ́n má bàa láwàá ọlọ́pọ̀ wọlé àti tóbi rẹ̀ àti mi àti ọlọ́wọ̀n níjà sọnù ọlọ́run bò ní já sọnù gbogbo àwọn tó lè sọ àánú ọlọ́run ní já bọ́ sọ́wọ́ ọlọ́run ọlà wà yóò fi aṣọ ìjẹ dáadáa sẹ́ẹ̀rí wa àtàyìn yìí sábì náà máa rọ́yà wa lé báyìí náà ó yẹ ká mọ díẹ̀ nù báyìí náà ti bẹ́ẹ̀ náà ahụ kọ́ nínú àwọn èrí máa jẹ́ mi nìṣó fún torí wípé àwọn èrí máa jẹ́ mi nìṣó fún ó ti di ohun èlò ànà láyé bẹ́ẹ̀ náà ó ti di àwọn ohun èlò àánú nílé ayé táwọn èèyàn fi ń sàwọn bẹ́ẹ̀ ni àbẹ́ kọ́ táwọn èèyàn fi ń gbà síláàmù lọ́wọ́ àwọn èèyàn tẹ́bí fi nǹkan mi ń pààrọ̀ ẹ̀ àwọn àmì tó wá fún yìí ibi tó ma limitation ọlọ́run sàlàyé ẹnu ó yẹ káwa náà wá sọ torí ìgbà táwọn olè àwọn àjọ magbé tí wọ́n bá sọ wá nù rárá kò rí bẹ́ẹ̀ ẹ̀dá kò tá a wá ti ń bọ̀ lálẹ́ náà ní ti ká gbé ẹ̀dá mú ó súnmọ́ gidi ìbàdí ẹran létí pẹ̀lú òkú ọlọ́run ọba wà á táyé náà wà á táyé náà rí sábẹ́nà márùyámà báyìí náà ọlọ́run Ìsá ọmọ márùyámà á fún ní àwọn èrí máa jẹ́ mi ìṣó òótọ́ ni àwọn èrí tọ́lọ̀ wọn bá fún ó sì sọ nǹkan rẹ̀ nínú Al-Kùránì ọlọ́run sì lóun lòún fún kì í ṣe Ìsá lónìí bí àwọn èrí yẹn ṣe jẹ́ bó ti lò ó pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run sọ àjọ lálọ́run ayan nánà ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ẹ́dá jó bá ń lónìí ẹnu wọn tá a sọ ọlọ́run jọ sàmà níbẹ̀ ń tọ́sọ àtàwàtà kan àádọ́ ọ̀sán lọ́wọ́ Muhammad alẹ́sàn tábàlẹ̀ tó níbẹ̀rẹ̀ náà wọ́n náà níbẹ̀rẹ̀ rà mọ̀ ẹni èjì ẹ̀ta ẹ̀rin ọ̀yà padà sínú ìbò ní nípa kíni ah, ah, ìwà yìí nípa sọ́àlì táwọn èèyàn ẹlòmí òjòjúmọ́ tó àmì lọ àmà sọ́àlì ẹ máa sọ ti lárúbá wọnú yorùbá yìí nípa kíni sọ́àlì òkè eh, nípa ìbéèrè ọ̀hán.

ẹni ọlọ́run kọ́kọ́ dánú ẹ̀dá ẹ̀ nínú ẹ̀dá tó jẹ́ èèyàn mọ̀ ń sọ̀rọ̀ ẹ̀dá èèyàn ẹni ọkọ́kọ́ dánú ànábì ló ṣe ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ní ádámù nabiyyun mukallam ànábì ní tọ́lọ́ bá sọ̀rọ̀ tó bá ti rí bẹ́ẹ̀ kò sí ẹnìkan nu ọmọ ádámù àti olóhùn ọ̀lànàbì tó ẹni tí ádámù ọba jà ànábì fún àwọn tó wá lẹ́yìn ádámù ọjà ànábì fún ó bí wọn mọ̀ ọ́n máa dín inú ka ìsìláàmù kan náà máa ń nàbí yóò kàkà lùkú lọ́la nàbí jẹ máa ń nàkà ọlọ́run pa lọ. ẹnì kejì yóò jáde ẹ sọ̀rọ̀ sáà èmi ọgbà ọ. Hmm. ok ẹni tó bá bá ìrun tó fẹ́ sàrùn òun fẹ́ sàrùn tiẹ̀ ni tó bá yẹ kó fẹ́ sàrùn ni tó yẹ kó kí lára ìrun ìmáàmù ẹ̀ tó ń bá kí ìrun tó fẹ́ sàn kò ní ìdíkọ́ ẹ̀sẹ̀ wá sọ́tọ̀ ṣùgbọ́n ń jọ míì tó bá ń kírun ibi tí ò ti sẹ́kọ̀ọ́ tí ò wá ní lè kọ́ńsẹ́ntrétì mọ́ lórí ìrun ó lè wá sọ́tọ̀ ṣùgbọ́n tí ò wá wá sọ́tọ̀ téèyàn bá gba wájú ẹ̀ nínú ẹ̀kọ́ afẹ́kọ̀ọ́ wọ́n lọ́wọ́ àárẹ̀ ok aleyhi salatu naam ọlọ́run kẹrin ìbéèrè yẹn dáa púpọ̀ ṣe rí gbogbo ọmọ ádámà pátápátá láyé ádámà àtàwọn ànábì tó wà lẹ́yìn kò sí ti ń jọmọ ìsírẹ́lì sọ́lọ́ ọ̀rọ̀ anábì sí wọn àbí ọ̀rọ̀ anábì sí wọn ọ̀rọ̀ sí wọn Nuhu àtàwọn tó ṣáájú àwọn kan tó ṣáájú Nuhu lẹ́yìn Nuhu títí títí títí àwọn kan tó wá síwájú kó tó wá ẹsẹ̀ wá kan anábì wa Ibrahim Hudu mbẹ́mbẹ́ Shuaibu Salihu mbẹ́mbẹ́ Sheikh mbẹ́mbẹ́ Shuaibu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anábì wa Ibrahim náà ó tún ti sẹ́kù tí ìsọmọ ìsírẹ́lì ń gbà náà nínú àwọn ọmọ tiẹ̀ náà ọmọ méjèèjì tó bí anábì lọ́lọ́run tó ṣe wọn lára àwọn méjèèjì wá ní gbogbo tí ń jẹ́ ọmọdọ́mọ ilé ayé yìí ló ti jáde tó tó kù láyé nínú ọmọ Ádámù nínú ọmọ Ibrahim ni bá a bá ṣe wulẹ̀ ká tututututu ọ̀dọ̀ rẹ̀ ní ó parapara sí mo rò pálá yẹmi tiẹ́ àwọn yẹn bọ́lọ̀ wọn bá ṣe rán àwọn anábì anábì anábì jáde àwọn ìtí ń jẹ́ ọmọ Ísírẹ́lì ọ bẹ̀rẹ̀ látòrí Yakub yakubu ló bí ọmọ méjìlá tọmọ israẹli fi ń jẹ ìdílé méjìlá àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ tí wọ́n ń ṣe ẹlẹ ló padà di ọmọ israẹli ṣùgbọ́n ismail náà lọ́mọ ẹ̀sìn tiẹ̀ náà ó náà sì kọ̀ntínú àwọn israẹli náà bí wọ́n ṣe pín yẹn ẹ̀sìn tí náà kọ̀ntínú pẹ̀lú ànábì tó bàbá òkè fún wọn tẹ́kẹ̀ẹ́sìn rẹ̀ ó náà làwọn ọmọ rẹ̀ ń sìn rẹ̀ so bí ọlọ́run ṣe padà wá rán Ìsá náà Mùsá tó ṣáájú ọmọ Ísírẹ́lì náà lọ́nà sí Yúṣáwò ṣáájú ọmọ Ísírẹ́lì lọ́nà sí Hárúnà ṣáájú ọmọ Ísírẹ́lì lọ́nà sí àwọn yòókù tó kù náà wọ́n ń tẹ̀lé ànábì tí bàbá bàbá wọn so mọ́ kò já ọlọ́run fẹ̀ nìyà kan lẹ̀ ló ṣe jẹ́ ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì nìkan sọ òun lọ́lọ́run rán yàn ádámìwá Ìsá sí á òun lọ lọ́rùn náà sí ọlọ́run sọ àjọ lálẹ́ ẹ wá lọ́la ìgbìyànjú ọlọ́run kùn àrọ́ ìbéèrè mi ọ náwó tẹ́lẹ̀ kọ́ fẹ́ béèrè mi ọmọ ìkẹrẹ òní. tọ́ba ẹ̀kọ́ tí ó bá ti tútù bá rẹ̀ bá dénú tí olóhùn ní í ṣe mọ́ tó dénú tó bá kú ọlọ́run kò rí insha Allah náà nàálùbà bí ìgbò ọlọ́rẹ́ bí ìgbè sàlám